èyí ni ìtumọ̀ suratul bayyina ìlú madina ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ẹyọ mẹ́jọ. bisimilahi rahmani rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة àwọn tí kò gbàgbọ́ nínú onítìrà ìyẹn àwọn yahudi àti nasọ́ra pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ wọn kò yẹ wọn kò gbò níbi àìkògbólúwa gbọ́ wọn títí tí àlàyé fi dé wá bá wọn. رسول من الله يتلو صحفا مطهرة òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ ọlọ́run tí ó ń ka àwọn tákàdá mímọ́ kan. فيها كتب قيمة. àwọn tíra tí ó jẹ́ ojúlówó wà nínú rẹ̀. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء جاءتهم البينة àti pé àwọn tí a fún ní tírà náà wọn kò pín kélekèle láàrin ara wọn àyàfi lẹ́yìn ìgbà tí àlàyé dé wá bá wọn. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة أكو سيكوكو قاوان لا سيجو بي كي وان جو سي فون لون كي وان فون اسن ما فون كي وان سي يرا فون ابو سي سي كي وان ما بي يون دورو كي وان ما يان ساكا أتي بي ييني اسن تيو دورو دي دي إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية داجو داجو أوان لا يقبو ننو أوان تيافون تيرا أتي أوان سبو يووا ننو نجان نما ننو رنو يو سيبرسي أوان ليني أداتي وبرو إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البريه dájúdájú àwọn tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣiṣẹ́ rere àwọn wọn ni ní ẹ̀dá rere o. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبداً خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ẹ̀san wọn ń bẹ fún wọn lọ́dọ̀ olúwa wọn ọgbà ìdẹ̀ra ibùgbé tí yóò wà títí èyí tí àwọn odò ń sàn ní abẹ́ rẹ̀ wọn yóò ṣe gbére sínú rẹ̀ láéláé inú ọlọ́run yóò dùn sí wọn bẹ́ẹ̀ inú àwọn náà yóò dùn sí ohun tí ọlọ́run ṣe fún wọn èyí wà fún àwọn tí ó bá bẹ̀rù olúwa wọn